أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته لا أقف ولا مضى وتي يوتنسي أصبات تارات إنني لا نفوا بلا مبالك ولا قلق أصباه قلنك جكاكي قلوا لله بلا مسلم أباني إجوس فوا nítorí àsìkò wa àdìsí tí a máa kà láàárọ̀ yìí ni àdìsí ẹlẹ́ẹ̀kọ̀kànlá àdìsí àdì àṣàrọ̀ عن جابر بن عبد الله رضي الله عنه أفوى جابر بن عبد الله عنه بحديث نوى أن امرأة قالت أنا ربني كان ó ń sọ ńjọ́ kan wípé ya Rasulullah yóò jí sí ọlọ́run halla aj'alu laka shay'an taq'udu alayhi ó sì jẹ́ kí n ṣe nǹkan kan fúnra nábì tó máa fi jókòó fa inna li gulaman najara torí pé mo ní ọmọ kan ọmọ náà jẹ́ kápẹ́ńtà kápẹ́ńtà ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹni tí máa kan àpótí àbí ká sọ wípé fọ́níṣọ̀ lárúbáwá yẹn náà ló kó méjèèjì sínú. kọ́l anábìyẹn ní inshit tó bá wù ọ bẹ́ẹ̀ láti ṣe fa amilati alimimbar ẹni yìí wá sí mímbàrì kan fún ànábì tá ànábì máa ń láti lè fi jòkó nígbà tá ànábì bá ń ṣe wútúbà tá ànábì ṣe kìnìún ànábì ti jókòó ní orí ẹ̀. kí ni àdìsí kí la fẹ́ kọ́ lórí ẹ̀? a rí àwọn ẹ̀kọ́ tó pọ̀ láàrin kan bẹ̀. alákọ̀ọ́kọ́ ni wípé obìnrin náà gbọ́dọ̀ dágun láti fi ọlọ́run ṣiṣẹ́ àkọ́kọ́ nìyẹn obìnrin ò gbọ́dọ̀ dágunlá sí ìdásí iṣẹ́ ọlọ́run ẹnìkan ni tó sọ̀rọ̀ ta ni obìnrin fúnra rẹ̀ lọ́lọ́ bá nẹ́bí pé eré ojúṣe ọlọ́run ó sì jẹ́ ń ṣe àpótí kan fún ọ tọ́ọ̀mù àrífi jòkó. ẹlẹ́ẹ̀kejì ni wípé eléyìí wá wà jẹ́nẹ́rà fọkùnrin àtobìnrin kí n ṣe pé káàsì lè máa retí wípé bí wọn ṣàìsọ fún mi pé ẹ jẹ́ àṣìǹkan báyìí bí ṣe ọlọ́run nígbà tí àsìkò ti sọ fún mi iṣẹ́ ọlọ́run níjì kan ẹ̀sẹ̀ máa pè ọ́ sí i kọ̀lẹ́dì kan máa bẹ̀ ọ́ kó tó ṣe é torí pé tó bá ṣe é ọlọ́run ló ṣe é fún òṣèré nìkan kan òṣèré ti ká nìkan ó kí ọ nítorí kálukú bá ṣe náà á ṣe fún ọlọ́run náà ni á ṣe fúnra wa ni torí ìdí eléyìí ẹ rí i pé ẹni yìí fún rẹ lọ́lọ́ba nẹ́bì kìsì pa nẹ́bì ẹsẹ̀ lọ́ba a ò ṣe nǹkan báyìí nígbà tó ń rí i pé nǹkan yẹn ó ó kiri wípé tí ó jẹ kí sí ọ̀rọ̀ ọrùn fún ànábì sallallahu alaihi wasallam ẹlẹ́kẹta nínú àwọn ẹkọ ọbẹ òun ni pé ẹni tá a bá rí wípé ó jẹ́ olùpèpè sí lánàá tọ́lọ́run kó táwọn náà bá ní lágbára lálẹ́ fi kún sí ọlọ́run lọ́wọ́ ní lòun ti náà ní lòun ti náà bí nǹkan yóò sì máa rọrùn torí pé bí bá ti ń rọrùn náà àtòun ti ń sọ àtẹnitóhun náà gbégbèsè kan lọ́nà kejì lọ́nà kàbí lọ́nà kejì jíṣẹ́ òun fi rọrùn ẹjọ́ pín ládàá náà ni torí pé tíwọ náà ipa tíwọ náà kó ń bẹ̀ yẹn lórí wípé tí ń ṣe iṣẹ́ tọ́lọ́run náà ní fi ń jẹ́ ẹjọ́ kópa akásí kejì náà ni ẹjọ́ kópa akásí kejì ni ẹ sì jọba ládàá náà níwájú ọlọ́run náà bákan náà a tún wá rí bẹ́ẹ̀ náà yìí pé gbogbo ẹni tó bá jẹ́ olùpèpè sójú ọ̀nà tó náà ọba náà bẹ́nìkan bá gbèrò àti ṣe nǹkan kan sójú ọ̀nà tó náà ọba kẹ́yìn ọmọdé wọn lọ́wọ́ àbí láti kún iṣẹ́ ọlọ́wọ́ ọba lọ́wọ́ ọ̀nà ọmọdé lọ́wọ́ torípa anabi náà obìnrin bèèrè lọ́sọ̀ bẹ́ẹ̀ anabi sì di lọ́wọ́ anabi ni kò ṣe ó sì ṣe nǹkan yẹn sì ń wúlò fẹ́sìn ó ń jẹ́ kí sẹ́wọ́n tó rọrùn fún ànábì náà sallallahu alayhi wa sallam láti ṣe eléyìí níwọ̀n nínú ìta lè mú nínú àwọn ẹ̀kọ́ tó pọ̀ eléyìí tó wà nínú rẹ̀ òun lélẹ́yìí níparí a ó sì mọ̀ yìí pé iṣẹ́ ọlọ́run ṣíṣe nígbà míì náà ó lè má jáwà gangan láàfin nǹkan òun ṣùgbọ́n ṣeéṣe kárí ẹni tí káwa ọlẹ́ni tó lè ṣe nǹkan kan tá a sì lè sọ fún tí ó sì ṣe yálà ọjọ́ ni tí ó wà ní kápá wa ni àbọ̀jọ́ rẹ̀ wa ni ọjà alájọsọ wa tá a kàn lè sọ pé nǹkan báyìí níbi ojú ọ̀nà tọ́lọ́wọ́n ọba yálà mọ́sálásí wa ni yálà wa ni yálà ni a wípé bùkátà sí àbí ẹ̀mí rẹ̀ ò tiẹ̀ lọ síbẹ̀ àwa lè pè sákìyèsí pé kò sí torí parí wípé ọmọ ìyá yìí ọmọ yìí pé ànẹ́bí nídìí nǹkan yẹn ṣùgbọ́n ìyá yìí mọ̀ yìí pé ànẹ́bí bùkátà sí nǹkan yẹn nǹkan yìí yóò jẹ́ kí nǹkan yẹn rọrùn fún ànẹ́bí jẹ́ kí n sọ fọ́mọ mi tó mọ̀ pé ó ní kápá rẹ̀ yìí kò lè ṣe eléyìí náà jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa náà yìí pé iṣẹ́ ọlọ́run èyí dàgùn láti o ìyẹn dàgùn la pé kọkàn mí gbogbo wa náà lájọ ń jẹ iṣẹ́ Ọlọ́run òǹkàlùkù wa náà ọ̀nà tó òǹkàlùkù ló sì máa gbàna sí Ọlọ́run ọba lọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo ọ̀nà tó òǹkàlùkù wa náà bá ti wá ń ṣe kákàtà máa fi àníyàn dáadáa ṣe àníyàn pé torí Ọlọ́run ààrẹ ti pẹ́ nìkan ó kí wa àti retí pé àgbọ̀yà ẹnìkan ló lè san wá lẹ́sàn pé ọjọ́ ti pé Ọlọ́run ọba Allah òun ló lè san gbogbo wa náà lẹ́sàn abẹ́rẹ́ ọba àlùtọ́lá kọ́lọ́kọ́ sọ gbọ́n náà ní ẹ̀sán olórí bí rámàtí ya arhamu rahman wasallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahabi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.